máàkù orí kẹẹ̀ẹ́dógún. àti lójú kan náà ní òwúrọ̀ àwọn olórí àlùfáà jọ gbìmọ̀ pẹ̀lú àwọn alàgbà àti àwọn akọ̀wé àti gbogbo àjọ ìgbìmọ̀ wọ́n sì dè jésù wọ́n sì mú un lọ wọ́n sì fi lé pílátù lọ́wọ́ pílátù sì bí í léèrè wípé. ìwọ a ní ọba àwọn júù. ó sì dáhùn wí fún un pé. ìwọ wí àwọn olórí àlùfáà sì fi í sùn ní ohun púpọ̀ ṣùgbọ́n òun kò dáhùn kan Pílátù sì tún bí í léèrè wípé. ìwọ kò dáhùn ohun kan wo ọ̀pọ̀ ohun tí wọ́n jẹ́rìí sí ọ. ṣùgbọ́n Jésù kò dá a ní gbólóhùn kan tó bẹ́ẹ̀ tí ẹnu fi ya Pílátù ǹjẹ́ nígbà àjọ náà òun a máa dá òǹdè kan sílẹ̀ fún wọn ẹnikẹ́ni tí wọ́n bá béèrè ẹnìkan sì wà tí à ń pè ní Bárábà ẹni tí a sọ sínú túbú pẹ̀lú àwọn tí ó ṣọ̀tẹ̀ pẹ̀lú rẹ̀ àwọn ẹni tí ó sì pànìyàn pẹ̀lú nínú ìṣọ̀tẹ̀ náà ìjọ ènìyàn sì bẹ̀rẹ̀ sí kígbe sókè ní ohùn rárá wọ́n ń fẹ́ kí ó ṣe bí òun ti máa ṣe fún wọn rí ṣùgbọ́n Pílátù dá wọn lóhùn wípé. ẹ̀yin fẹ́ kí èmi kí ó dá ọba àwọn Júù sílẹ̀ fún yín. òun sá ti mọ̀ pé nítorí ìlara ni àwọn olórí àlùfáà ṣe fi í lé òun lọ́wọ́ ṣùgbọ́n àwọn olórí àlùfáà ru àwọn ènìyàn sókè pé kí ó kúkú dá bárábà sílẹ̀ fún wọn pílátù sì dáhùn ó tún wí fún wọn pé. kí ni ẹ̀yin à ń fẹ́ kí èmi kí ó ṣe sí ẹni tí ẹ̀yin pè ní ọba àwọn júù. wọ́n sì tún kígbe sókè wípé. ọmọ àtẹlẹ mú. nígbà náà ni pílátù sì bi wọ́n léèrè wípé. èé ṣe búburú kí ni ó ṣe. wọ́n sì kígbe sókè gidigidi wípé pílátù sì ń fẹ́ ṣe èyí tí ó wu àwọn ènìyàn ó dá bárábà sílẹ̀ fún wọn nígbà tí ó sì na jésù tán ó fà á lé wọn lọ́wọ́ láti kàn án mọ́ àgbélébùú àwọn ọmọ ogun sì fà á jáde lọ sínú gbọ̀ngàn tí à ń pè ní pretorioni wọ́n sì pe gbogbo ẹgbẹ́ àwọn ọmọ ogun jọ wọ́n sì fi aṣọ elése àlùkò wọ̀ ọ́ wọ́n hun adé ẹ̀gún wọ́n sì fi dé e ní orí wọ́n sì bẹ̀rẹ̀ sí kì í wípé. kábíyèsí ọba àwọn jù. wọ́n sì fi ọ̀pá ìyè lù ú lórí wọ́n sì tutọ́ sí i lára wọ́n sì kúnlẹ̀ níwájú rẹ̀ wọ́n sì forí balẹ̀ fún un nígbà tí wọ́n sì fi ṣẹ̀sìn tán wọ́n sì bọ́ aṣọ elése àlùkò náà kúrò lára rẹ̀ wọ́n sì fi aṣọ rẹ̀ wọ̀ ọ́ wọ́n sì mú un jáde lọ láti kàn án mọ́ àgbélébù wọ́n sì fi agbára mú ọkùnrin kan láti ru àgbélébù rẹ̀ simoni ara kirene ẹni tí ń kọjá lọ tí ń ti ìgbèríko bọ̀ baba alexanderu àti rufu wọ́n sì mú un wá sí ibi tí à ń pè ní gọ́gọ́tà ìtumọ̀ èyí tí jẹ́ ibi agbárí wọ́n sì fi ọtí wáìnì tí a dàpọ̀ mọ́ òjìá fún un láti mu ṣùgbọ́n òun kò gbà á nígbà tí wọ́n sì kàn án má àgbélébù tán wọ́n sì pín aṣọ rẹ̀ wọ́n sì ṣẹ́ gègé lórí wọn èyí tí olúkúlùkù ìbá mú ní wákàtí kẹta ọjọ́ òun ni wọ́n kàn án má àgbélébù a sì kọ̀wé àkọlé ọ̀ràn ìfisùn rẹ̀ sí ìgbèrí rẹ̀ ọba àwọn júù wọ́n sì kan àwọn olè méjì mọ́ àgbélébù pẹ̀lú rẹ̀ ọ̀kan ní ọwọ́ ọ̀tún àti èkejì ní ọwọ́ òsì rẹ̀ ìwé mímọ́ sì ṣẹ tí ó wí pé a sì kà á mọ́ àwọn arúfin àwọn tí ń rékọjá lọ sì ń fi ṣe ẹlẹ́yà wọ́n sì mì orí wọn wípé. ìwọ tí ó wó tẹ́ḿpìlì tí ó sì kọ́ ní ijọ́ mẹ́ta gbá ara rẹ̀ kí o sì sọ̀kalẹ̀ láti orí àgbélébùú wá. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn olórí àlùfáà pẹ̀lú wọ́n ń sin jẹ nínú ara wọn pẹ̀lú àwọn akọ̀wé wípé. ó gba àwọn ẹlòmíràn là kò lè gba ara rẹ̀ jẹ́ kí kristi ọba israẹli sọ̀kalẹ̀ láti orí àgbélébù wá nísinsìnyí kí àwa kí ó lè rí i kí a sì lè gbàgbọ́. àwọn tí a kàn mọ́ àgbélébù pẹ̀lú rẹ̀ sì ń kẹ́gàn rẹ̀ nígbà tí ó di wákàtí kẹfà òkùnkùn sì ṣú bò gbogbo ilẹ̀ títí ó fi di wákàtí kẹsàn-án ní wákàtí kẹsàn-án ni jésù sì kígbe sókè ní ohùn rara wípé. eloi eloi lamasabaktani. ìtumọ̀ èyí tí ń jẹ́. ọlọ́run mi ọlọ́run mi èé ṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀. nígbà tí àwọn kan nínú àwọn tí ó dúró níbẹ̀ gbọ́ èyí wọ́n wí pé. wò ó ń pe Èlíjà. ẹnìkan sì sáré ó fi spọ́ǹgì bọ ọtí kíkan ó fi lé orí ọ̀pá ìyè ó fi fún un mu wípé. ẹ jọ̀wọ́ rẹ̀ sí ẹ jẹ́ kí a máa wò bí Elijah yóò wá gbé e sọ̀kalẹ̀. jésù sì kígbe sókè ní ohùn rárá ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ aṣọ ìkélé tẹ́ḿpìlì sì ya sí méjì láti òkè dé ìsàlẹ̀ nígbà tí balógun ọ̀rún tí ó dúró níhà ọ̀dọ̀ rẹ̀ rí tí ó kígbe sókè báyìí tí ó sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ ó wí pé. lóòótọ́ ọmọ ọlọ́run ni ọkùnrin yìí ṣe àwọn obìnrin pẹ̀lú sì wà ní òkèèrè wọ́n wò nínú àwọn ẹni tí Maria Magdalene wà àti Maria ìyá Jacob kékeré àti ti Jose àti Salome àwọn ẹni tí nígbà tí ó wà ní Galili tí wọ́n ń tọ̀ lẹ́yìn tí wọ́n sì ń ṣe ìrànṣẹ́ fún un àti ọ̀pọ̀ obìnrin mìíràn pẹ̀lú tí ó bá gòkè wá sí Jerusalemu nígbà tí alẹ́ sì lẹ́ nítorí tí í ṣe ọjọ́ ìpalẹ̀mọ́ èyí ni ní ọjọ́ tí ó ṣíwájú ọjọ́ ìsinmi Jósẹ́fù ará Arimatia ọlọ́lá ìgbìmọ̀ ẹni tí òun tìkálà rẹ̀ pẹ̀lú ń retí ìjọba Ọlọ́run ó wá ó sì wọlé tọ̀ Pílátù lọ láì fòyà ó sì tọrọ òkú Jésù ẹnu sì ya Pílátù gidigidi bí ó ti kú ná ó sì pe balógun ọ̀rún ó bi í léèrè bí ìgbà tí ó ti kú ti pẹ́ díẹ̀ nígbà tí ó sì mọ̀ láti ọ̀dọ̀ balógun ọ̀rún náà ó sì fi òkú náà fún Jósẹ́fù ó sì ra aṣọ ọ̀gbọ̀ wá ó sì sọ ọ́ kalẹ̀ ó sì fi aṣọ ọ̀gbọ̀ náà dì í ó sì tẹ́ sínú ibojì tí a gbẹ́ nínú àpáta ó sì yí òkúta kan dí ẹnu ọ̀nà ibojì náà àti Maria Magdalene àti Maria ìyá Jose rí ibi tí a gbé tẹ́ ẹ sí. Si